òní ni ẹjọ́ ọdún wa. Tidak ada yang bisa kalau tidak Allah. lọ wọ ara balẹ̀ lórí tó bẹ́ẹ̀ àbábẹ́ tí ọ̀rọ̀ àtúnyẹ òun wá jẹ́ olùgbé wọn láyé lẹ́yìn náà tí ó gbà wọ́n lọ́wọ́ lọ́wọ́ nígbà wọ́n àwọn ọ̀la ẹ̀ka mẹ́ta ọ̀la wa. ومن الأرض bẹ̀rẹ̀. síbà ìwọ wà lóko ìdáwọ́ wà lóko tó kírètì ìbẹ̀rẹ̀ rẹ̀ láti mọ̀ ìpínlẹ̀ Tẹ́lẹ̀ kọ́ bàbá kálàkàlà ṣe ni ìyẹn lọ́pọ̀lọpọ̀ lómi ti èmi ní lọ́pọ̀lọpọ̀ lómi ti sọ̀rọ̀ òun náà sọ̀rọ̀ lómi ti dàkúdà lórí pé ọlọ́run náà ló kádà ara ẹ̀ bẹ́ẹ̀. wọ́n dàbí wọ́n ayé wà fáwọn ọmọ náà ìròyìn yẹn ti wà nígbà náà kọ̀ọ̀kàtì ìdílé pé kí wọ́n láwọn fẹ́ràn òdòdó tẹ̀ ní èdè fún wọn láàká yìí torí pé kò ní sábò sí ọ̀run òun ló ló ti ń sọ̀rọ̀ ìdàgbàsí yá náà. azẹ́lì alìlá ìsúwánà wọ́n kà á yìí. ìmọ̀ àkúlẹ̀ eléyìí ti jẹ́ àkúlẹ̀ gbogbo yọ̀ọ́ náà bá àlejò aláwọ̀ fún wa yìí pé. akwai wasu láyé kó o tún wá káàró náà wọ wá pẹ̀lẹ́ wá pẹ̀lẹ́ pẹ̀lẹ́. kò sí ń lé sí ọ̀nà tó gbà wá ìyẹn yẹn ọ̀nà tó lọ́wọ́ ọ̀fẹ́ tó wà fara tó lóko yẹn náà ipò ń wà ìbálẹ́jọ́ àbúrò kò kúkú lókè wá lóko òkè. yọ̀bà wá ti ó mú yọ̀bà ele ẹlẹ́kọ̀ọ́ é náà ìgbà tó wà nínú ọ̀dọ̀ òun ni kẹ́ẹ̀ka kẹ́ẹ̀bí ìkẹyẹ.

ilá bí kìtà bẹ́ẹ̀ ní kọ́bílẹ̀ ẹ̀ńtọ́ àti kíkà yóò ti wà tún àkọọ́lẹ̀ sáájú ọ̀pọ̀ tó dáyé bẹ́ẹ̀ ni àwọn ọ̀rẹ́ rẹ̀ ti lọ́bẹ̀rẹ̀ náà ọ̀rọ̀ rẹ̀ ti náà bẹ́ẹ̀. kábílì máa gbé